not here not now chika lọ sínú bedroom lókè náà wọ́n ti táwọn èèyàn bá kanlẹ̀kùn tó bá wọlé. ọba yín bẹ̀rẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n wọn ládùn rẹ̀. àwọn nǹkan tó bá crazy bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ káwọn ọkùnrin kan ṣe kí ni kó travayé. Hey, should we ṣe wà yín sì kò rọra gbé máìkì mi Sen. Babe, leave my head. Eh, Ẹ lẹ́nu kó fi kíní banu kó yọ kúrò ìgbà mélòó tó máa tún kẹ́yìn sí. I am tired of daddy and mommy. What I want right now is an open marriage. Fully packaged. You ready for me? Africa. Are you ready? Yes. She, my girls Show hmm, ẹ̀ ṣé wàá related pẹ̀lú ọ̀pẹ̀ ẹ̀jẹ̀? Ah, àwọn business partners ẹ̀. Once the food is ready, serve my food. Ah, Kílódé Eh, say couple ghost pẹ̀lú madam mọ́. Rental ghost ni. Ẹ̀ẹ́d eh, so he lè complain. Ìgbà wo la gba bábà sílé ta ló ń àṣewò ló lo machine tó ń gbapò ọkùnrin. o ò lè ṣe half iṣẹ́ tí machine oh you lie. ẹ̀kọ́ wo la fẹ́ di lára ọmọ tí single mother tọ́. ẹ. nǹkan tó deserve nǹkan ló ṣe fún ẹ. ṣé open marriage kọ́ náà ń pè okay. yes so i can do whatever i like because it's an open marriage. owó ni master planner èmi ni coach adẹ́tijọ́ bẹ̀rẹ̀ game nìyẹn so let the games begin. ẹ má bínú máa pé àwa disturb mi ọkọ yín náà wá sọ́dọ̀ wa fáwọn ayá lóhun fifty million naira. excuse me. Yeah, exactly ma. ah and. Uh, time tán dá ó ti pé ó ti kọjá ìyẹn la fi wá sọ́dọ̀ yín ma. ẹ sọ pé ọkọ mi báwo lẹ ṣe mọ̀ pọ́kọ mi ló yẹ wọ́ yín. ẹ ṣe inú fọ́ọ̀mù tán fi contract fọ́ọ̀mù tán fi o ibẹ̀ láti rí address ilẹ̀ and then ẹ̀yin náà fi ṣe next of kin. Ah. and èyí tẹ fi wálé wáì tẹ ṣe pè é lórí fóònù ọkẹlọba ní ọ́fíìsì. a ti ń pè wọn láti bí ọjọ́ mẹ́ta ń sìn wọn ò gbé kọ̀ wá a dẹ̀ ti send wọn ní series of messages and email kò sí eléyìí tí wọ́n respond sí that's why we are here. did you see fifty million. yes. yes. Eh, hey, but i'm on, i'm i'm sorry o o oh. ṣe kàyéfì fún mi because mi ò gbọ́ nǹkankan parúkọ báyìí he never mentioned it to me and i can't remember us needing money tó máa need àti lọ yá but i'm coming please just a minute. Um, I'm sorry, mi mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Fóònù ẹ̀ kàn ni kò gbé. Please, eh, you would have to give me some days. Ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀. Ká wá nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ tó wà ní. Ẹ jọ̀ọ́ exercise patience there. We'll sort it out. I'm sure we can um, resolve all this. We'll pay. Please, please do that. I will. I'm appreciate our esteem because we are on this case. We've been on this case since last year. Um, Mr. Akinwale, right? Yes. Emma, má worry. ni Like I said, I will talk to my husband and we will solve all this. All right, ma. Thank you, ma'am. Thank you. Thank you for your time. Thank you very much. You enjoy the rest of your day. Mami, ṣe rí nǹkan tí ó ń yà mí lẹ́nu nípa ọ̀rọ̀ ọmọdé yìí ni pé mo notice nǹkan kan. Anytime tí ọmọ yìí bá ti gbàdúrà fún mi, ọjọ́ yẹn àfi bẹ́ẹ̀ pé mo ṣògo owó ni. Left, right and center làwọn èèyàn máa dáṣì mi lówó. As in, àwọn ọmọ pàpà ń bá rí ẹ̀ ni pé tí ó bá sọ fún mi pé ó kàn lè dédé pè mí out of the blues akọni ah mi ò fẹ́ kó jáde lénìí àbí kí n má lọ síbi iṣẹ́ but how possible is that tí mi ò ní lọ bí iṣẹ́ ìjọ tí mo bá ti kọ̀rọ̀ sí lẹ́nu báyìí tí mi ò ti lọ síbi iṣẹ́ màmí nǹkan burúkú ló ṣẹlẹ̀ o. Hmm. I'm telling you so in fact closeness èmi àti ọmọ yìí I don't, I don't know ọ̀rẹ́ o ah, ọmọdé dẹ̀ ni ọmọdé ni. kò yẹ kó má rí bẹ́ẹ̀. Hmm bẹ́ẹ̀ ni ibì kan náà lẹ ti yàn pín tọkọtaya lélẹ́dùn àṣeyín látòde ọ̀run. <laughs> mami iṣẹ́ ìwọ̀n èmi ni tọkọtaya báwo ọmọdé lọmọ yìí though for a fact náà the way tó ṣe máa ń bá mi sọ̀rọ̀ gbà mí a máa bá mi sọ̀rọ̀ bíi pé ẹgbẹ́ ni wálẹ̀ kọ̀ọ̀kan but then I see her like a baby sister but ó máa tún nítorí ètò ṣe máa ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ó ń bá olólùfẹ́ sọ̀rọ̀ i'm like <laughs> a lot of time i shy away from that i mean i but honestly honestly i don't know i don't know. kò yẹ kó má rí bẹ́ẹ̀ àmì kọ́nà ló wà lára ẹ̀yin méjèèjì àmì tó wà lára ẹ̀yin méjèèjì ló yẹ kẹ́ wára yín kàn. irú àmì wo ni. o ò lè rí o ò lè rí inú ló wà bẹ́ẹ̀ ni èmi ni mò ń rí ṣóorí eh, tí n bá fi ẹnu mi gbé òbí fún ẹ ó lè má jẹ o ṣùgbọ́n tí n bá fi ṣe àdúrà fún ẹ ṣe ni kó máa ṣàmì kó máa gbé tó àdúrà mi iná. bẹ́ẹ̀ni. Ah, níbo ni iná ti wá. kábíyèsí Ọlọ́run ìtàn lóhùn tó tàn olóyè kò lánà. ìtàn màmí òrùn wo òrùn náà dà. ìtàn lóhùn tó tàn olóyè kò lánà. Ah, màmí láago mẹ́fà rọ̀lẹ́ ibùlẹ̀ ti rórùn náà. má bínú mo ti mọ̀ pé ò lè rí ah. ìtàn lóhùn tèmi wo ìwo ló jẹ́ kó lánà ṣáá. need more prayers on this issue. Huh? Honestly, me no mọ̀ pé need prayers. Uh, um, like I said, mo máa church Lola. then I'll I'll pray about it. But I I don't know, I don't know. It, it, it was very strange. Picture what they did gbà náà báyẹn. Imagine. Eh, it's okay. No, I call him Oshisha. No, like Italo Park, sir. Eh, no, thank you. Yeah, please stop. All right. Eh, Mui. Okay. Mui, Dean mú èdè ọmọ alájẹ. sáà èmi ni sáà mo dá yín lò. wà á kílẹ̀ ṣẹlẹ̀ kọ́sọ́mà ti park mọ́tò over two hours kí ló tó ti fọ́. kò yí bẹ́ẹ̀ sà mọ́tò tí mo ṣe lọ́wọ́ ẹ̀ ló dá mi dúró màá màá tẹ̀sí wọn sí. òṣùwọ̀n mọ́tò ẹyọ kan ṣoṣo ni o fẹ́ fọ̀ sílẹ̀ for over four hours ó ti wà ní mọ́tò yẹn sọtẹ́ tó ní mọ́tò bá dé ńkọ́. máa bínú sàkó ibẹ̀ ẹ jẹ́ kí sáré parí lè máa tẹ̀sí wọn sísè. Ah, eh, máa ṣe lọ olórúkọ náà ló kúkú ní mọ́tò Muyideen ó tẹ̀lé pé ó slow díẹ̀ tí wọn náà máa slow bíi tiẹ̀. máa bí sà máa tẹ̀ sí wọn náà máa tẹ̀ sí wọn mi náà lè gbàdúrà kí kọ́sítọ́mà lọ máa ṣe é sísìn ẹ má bínú sà. Ah. orí ò fẹ́ pé ó yẹ kán change orúkọ ẹ. ọ̀rọ̀ yín ò tí ì yé mi mo yáwó lọ́wọ́ yín irú ọ̀rọ̀ tí ò nítumọ̀ wo lè bá mi sọ yẹn báwo ṣe yáwó lọ́wọ́ yín tí mi ò ní mọ̀ mo mo ti yáwó lọ́wọ́ ẹ ṣé mo mọ̀ ẹ rí ni. má yìí ẹ fọ́ ní ìgbà tẹ́ wá yá owó lọ́wọ́ wa ẹ̀ ń ṣe bí gentle gentle ẹ̀ ń ṣe bí man. ń sìn wọ́n dín náà pẹ̀ ẹ̀mọ̀ wá rí we are talking about fifty million naira here ẹ jọ láyàwó yín i know what to do with you. are you okay? ṣé wàá ọ̀rọ̀ ẹ̀ ṣá o wàá nu ilé mi ò ń parọ́ pé mo yáwó lọ́wọ́ ẹ̀ pé mo ti yáwó lọ́wọ́ ẹ̀ ah, tí mi ò ní mọ̀ i don't understand. Oh, ó dàbí pé mo ti ń bẹ mo ṣì ń bẹ ẹrọ jọ ni àbí máa wọlé tí n bá pa ọlọ́pàá tó bá dé báyìí sìn tó bá àrẹ́sẹ̀ méjì sìn orí yìí máa pé. ó oh, ní sùúrù. Ah! wo mr man ó jẹ́ má ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ ìwọ fẹ́ pọlọ́pàá tó bá fi lè pọlọ́pàá pinrin ìwọ ló máa kó ṣẹkẹṣẹkẹ sí kúrò nínú bíbá yìí. àjọkẹ́. ṣó fẹ́ gbọ́ ṣòro ìwé tó wà lọ́wọ́ wọn yẹn gbogbo document tó fi yáwó lọ́wọ́ wọn ó wà ń bẹ̀ pérépéré with your signature with your thumbprint with your passport photograph my name and our daughter's name as next of kin what were you thinking. Joke. are you saying name of me. please i want to appeal to you please ẹ wo wisdom ni ọmọ fi ń settle nǹkan tó bá my husband and i we will talk Lokolaya, ó máa rántí tó bá we will get back to you I will arrange tá a máa madam kò tí ẹ ní by the time tí wọ́n bá dé station wọ́n máa regain memory wọn. ó máa better come on station. and i will make sure we sue you tomorrow. court. no no no no. Ah, ah. woman to woman ṣebí ẹ̀yin náà rí pé mo ń try to make peace níbí báyìí ni listen he is my husband i will talk to him gbogbo tọ́rọ̀ yìí bá ṣe jẹ́ ó máa lójútùú i need àti drag ẹ pé à ń lọ kóòtù à ń lọ station we are peaceful people àwa gan ò láìkí wàhálà ṣe rọrọ yìí tó bá i will get to the root of it and we will settle it i need àti involve ọlọ́pàá àbí court or anything i assure you. all, all right thank you ma um, with due respect ma uh, a fiyani. sir take a look at this. yes This is signature yín lele habit ẹ gbà lọ́wọ́ mi is that. Àjọkẹ́, is that not it? Like, like, like, I don't understand. Kò yé mi. Báwo ni installation ṣe dé ní dọ́kọ̀? I don't know them. Ẹ má bínú. I apologize. Ṣọ́rọ́rọ̀ yìí, a máa settle it. I'm sorry. No problem, ma. Madam, a fún yín respect at your yẹn. I better kẹ́ bọ́kàn yín sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́. Ọ̀sẹ̀ kan péré la fún just a week. Ah. Thank you, madam. God bless you. Thank you. Ṣé bọ́lá ní burúkú ni ẹ? Àjọkẹ́, ah, ṣé ṣé ọdún ṣé mo máa yáwó mi ò ní òkú mo yáwó mi? Kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn? Ṣé o lọ set me up? Dàdó ọ̀dà. Ṣé o lọ set up? Are you normal? Ah, Bàbá ẹ̀ mú kan láì sísì. So you look at me, gosh! In all of my elements, you take me to be stupid? You think I'm a fool? ìgbà tó rí pé lòun ti fẹ́ mú ẹ lòun ti fẹ́ tú àṣírí ẹ sí mi lọ́wọ́ ìwọ wá ní ìwọ lọ́la oṣù Joseph Durosimi Williams let me tell you something mi ò ṣe idiot orí mi ò dẹ̀ dàrú o ò lè má yàwó kí wọ́n wá bá ẹ ní gbogbo ọkùnrin tó wà ní Èkó kó jẹ́ pé wọ́n lọ́ máa bá not trust ibi tó bá kówó sí ni kò sọ. a ní mi ò yàwó rẹ. kò kàn mí ìwọ tó bá padà wá lásán ẹ̀ wọ́n ẹ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni look at you so o ti lọ join ni wọn àbí. tẹ́lọ̀ ń ralé fọ́bìnrin o ti fọ́ o ti lọ kọ́ṣẹ́ lọ́wọ́ àbí. ẹ ló nífẹ̀ẹ́ mi. ẹ. nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ ah, báwo ni kí wá yá ẹ lówó. Ah, èmi ò lówó kankan tí mo lè yá ẹ o níwọ̀ tó jẹ́ pé gbogbo amọ̀pọ̀ ní gbèsè ni ẹ kí wá yá ẹ lówó tán sí kó lóun rántí ìgbà tí mo fún ẹ lówó ah, èmi ò kí ń ṣe world bank o mi ò lówó kankan tí mo lè yá ẹ jẹ́ ti ẹ̀ sí náà for now but mi lówó kankan tí mo lè yá ẹ for now mo ní gbèsè. kíyèsí o dákun má ṣe sásùn para ẹ fúnra. mo délé alárẹ̀ mo bá wọn níbi wọ́n gbẹ́sẹ̀ rẹ́ mo délé aláyọ̀ mo bá wọn níbi wọ́n gbẹ́yàn o níbi wọ́n gbẹ́yàn o mo délé ẹ̀gbọ́n mẹ̀rẹ̀kú mo bá wọn níbi wọ́n gbẹ́ múrogun àjàgbá yìí ń tagbé àjàgbá yìí ń ta àlùkò àárọ̀ ní sẹ́kìtì gbé tí yùmọ́ mi gbogbo ọ̀nà nítorí ọjà ìtànà ẹlẹ́gẹ́dẹ́ o. ìtànà ẹlẹ́gẹ́dẹ́ nígbà ìlọ́wọ́ ẹlẹ́gẹ́dẹ́ ìtànà ẹlẹ́ nígbà ìlọ́wọ́ rere nígbà ìlọ́wọ́ rere nígbà ìlọ́wọ́ rere kí ló dé kúrúkúrúkú ojú ọjọ́. bàbá bàbá bàbá bàbá wọ́n lé mi wọ́n lé mi wọ́n lé mi. Ah, àwọn àbámọ́ ń lé mi mo mọ̀ wọ́n rí mo mọ̀ wọ́n rí mo rí pẹ̀lú láyé mi kò ṣẹlẹ̀ sí láyé mi nínú fíìmù mo ti máa ń rí mi jẹ́ mi mo wà mi kò rí ìkànnì ọkọ̀ dúró báyìí gbà mi mọ̀ mi mọ̀ wọ́n rí. o sì yáwó lọ́wọ́ èèyàn. mi ìyáwó èmi àti ìyàwó kò dábí sẹ́sì pọ̀. ìwà àti èèyàn kẹsí pé wọ́n yẹ ní gbólóhùn àṣọ. bàbá mi báyọ̀ jà ẹ máa báyọ̀ ní ara ẹ sọ̀pù ẹ bàbá náà ẹ sọ̀pù ẹ. kíkọ́ ike kò mú sọ o a ní mò ń rí nǹkan báyìí rí sẹ̀ inú fíìmù mo ti máa ń rí ọ̀yọ́ kò dédé dọ̀fẹ́ lọ́dẹ̀ mi ìgbọ́fẹ́ rí láyé mi ẹ̀jọ́ àbáyé. àwọn táwa ni mi ìmọ̀ wọ́n rí mi ìmọ̀ wọ́n rí bàbá gbogbo lè sá sí ẹ̀jọ́ ìjà. ìfẹsẹ̀ gbọ́ wá kò síbi tó fẹ́ sá sí. owó tó ẹgbẹ́ rẹ. ṣé o ní táàmù tó mọ́ ń jẹ̀bi. sọ fún mi bàbá pọ̀tọ̀ ní sùúrù àwọn ní bàbá àwọn ní àwọn ní bàbá. àwọn àwọn ó ti ṣiṣẹ́ bíbí bíbí ẹlẹ́dùnmarè bàbá ewé ọmọlá àyà má kú ọ nítorí ọwọ́ báyìí ní ọmọ ogun ṣẹ́ àìmọṣẹ́ kọ́ ọmọ ogun kọ́ eré ọmọ là ṣé nítorí pé àti jẹ́kẹ́rẹ́ máa jẹ́ fún ọ tàbí pé ègbó ti ti ọwọ́ rẹ ṣiṣẹ́ ìtúsílẹ̀ ló ṣe rò wípé ọ̀dọ̀ rẹ ni àṣẹ ayé wà. ẹ ti wù ìyá kẹrẹ gbóhùn mi o ìyá kẹrẹ. gbogbo mèrè ayé tọ̀run mo mọ̀ máa wá júbà o ìyá kéré gbohùn mi. ìbà mi mọ̀ rẹ́ o ẹ̀yẹn mèrè mo mọ̀ júbà o báwo bàbá wo àwa sí ìbẹ́bẹ́ o ẹ dákun ẹ dábọ̀ kẹfìyè dénú kẹfìyè dé gbogbo ara gbogbo ẹ̀yẹ mèrè ayé dákun. ọmọlà má tún jọ aṣọ orí ẹ̀ ṣòro mu nítorí pa àwọn rẹ tó jẹ́ ni àbá ti gbójú lọ́wọ́ rẹ. kí o sì tún dúpẹ́ pé nǹkan tó rán wọn ò rí ṣe bí ò kí ṣe bẹ́ẹ̀ ni nǹkan tí ojú ò bá rí ara ò ní gbà agbede méjì ayé ò ní gbà wá. ẹ wo ẹ jèbúrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ẹ rí wa pé bọ́ ọmọ kékeré kò sí bó ṣe fẹ́ dídókòtó oko ní ìbákùkùté bẹ́ẹ̀ sì ni kò sí bọ́mọdé ṣe fẹ́ mẹ̀kọ́ jẹ tó tí ò níra lọ́wọ́ ẹ dákun ẹ dábọ̀ ọmọdé ní ṣe ó kéwé ni bẹ́ẹ̀ sì ni kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ fi yèdè nú mo wólẹ̀ mo pàkún mọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ jèbi àwọn olùbẹ́bẹ̀ ẹ foríjì wá o àní sanru aṣọ bẹ́ẹ̀ àní fi sọ̀rọ̀ mọ́ ṣé mo ní mo pàkúrọ́ ni àbí mo pàkún mọ́ báwo ló ń pa kiri ẹ dákun ó kéwé ni ẹ má bínú ẹ dákun ẹ dábọ̀ ẹ fi yèdè ẹ fi yèdè gbogbo ara. ẹ jọ mi ìdánwò ẹ̀wò ọláyé mi ìdánwò ẹ̀wò ṣe rí bọ̀bọ̀ yẹn èmi àti òtún sọ̀rọ̀ mọ́ láéláyé nítorí ẹ̀gàn mo lè torí kúrò lémi kí n má gbé bẹ́ẹ̀ mọ́ láéláyé kí n má pàdé mọ́ láéláyé tó bá yọ ọlọ́kan báyìí má gbà báyìí ẹ jọ ẹ má bínú ẹ jọ. ẹ jẹ búrẹ́ o àwọn olùgbẹ̀bẹ̀ o báwo bá wo a sì ìgbẹ́bẹ̀ ẹ o wọ́n ti lọ. ẹ ẹ dákun èmi lóde tó tọwọ́ mi bọ́ sọ̀lọ̀. mi ì mọ̀ pé sọ̀lọ̀ ni. Ah! ìgbà tẹ́mi dé níjọ́ yẹn tí mo mọ̀ rẹ̀ mi wá ṣebí ẹ̀yin wo kinní kan lókè ṣé ẹ̀yin ò lè rí pé ṣọ̀lọ̀ ni. ṣé wọ́n mọ̀ pé kùrukùru dójú ọjọ́ ni ó rí pé ojú mi ò rí ẹ̀ta fẹ́ ni n wò. eré ti pé kọ́ba yín tọ́nà ẹ̀ tán kúnlọ́fúlù àbí kẹ́ tán rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì. kí ni sọ máa yìí tó kéwì ṣé wọ́n mọ̀ pé fìtílà là ń lò ní àwo ni. wọ́n yóò lo fìtílà mọ́ nǹkan tó kó bọ́ àná nìyẹn àtijọ́ àti mú iná mi náà ń bá kiri. fatijọ́ àti mú èmi àtẹ́lẹ̀ wọ́n ti jẹ́ tẹnìkan nígbà tí mo wọlé lọ́jọ́ kìnìún àná tí mo wọlé lọ ìwọ òsì wá bá mi pé kí n má dáwọ́lé pé ṣẹ́ burúkú ni èyí ò ṣe dówó tí ọ̀rẹ́ mi fún yín padà. kì í dáwó padà eh. kì í dáwó padà ẹ bó ni ọyẹsì àti aṣọ ọlọsì jẹ. ìyá ẹgbẹ́ àwọn òṣàyẹ̀ lè sọ fún yín pé àwọn nǹkan tó yìí ṣọ̀lọ̀ lọ ń kó bọ̀ àbúrò. wọ́n jẹ́ sọ fún ọ elédùn àjọ ká ní mo ṣe bẹ̀ wọ́n mo gbẹ́ ni hmm. èmi ò ní ṣe kò sáìsì ń pe àwọn ìyá mi ni bẹ́ẹ̀ ni mo pariwo ẹ kíyèsí ọmọ ènìyàn. Are you still going to see Fadera today? Oh yeah, yeah, mo máa máa rí lẹ́yìn ṣá. Mo kàn fẹ́ dúró kí àwọn boys kí mọ́nítọ̀ kan parí àwọn mọ́tò tó ń fọ́ ìbíkọ̀ tí mo bá kúrò bíbá yìí wọn ò ní ṣe nǹkan tó yẹ kán ṣe. So tí wọ́n bá ti sort àwọn mọ́tò tó ń fọ́ lọ́wọ́ ẹ̀sìn. Màá sáré délé freshen up then I go dey. Just be careful of our parents. Hmm? Oh definitely I'll be careful. Because ọmọ ìdí tí mo tẹ̀lé fi pé ó yẹ kí n lọ ní pé àti nǹkan tí màmá sọ àti nǹkan tí pásítọ̀ sọ hmm. ó jọra wọn. You know, so I need to find out what exactly is going on by talking to her. You know, so if not for that, ordinarily I, I may have no reason going there. You know, oh. I'll sort that. Madam, I feel about. No, I'm from Whatever is the outcome, just let me know. Oh, definitely. I will. Sure. No, one. ọ̀tọ̀ ló fẹ́ kúrò lọ́dọ̀ nkúrú yìí. irú ìbéèrè wo ni ṣebí mi mo sọ fún ẹ pé yìí ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ yìí ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ nù yìí sì lè yí òun ẹnu mi padà yìí ṣe mọ́ yìí ṣe mọ́ ọ ilé ọkùn wìlì ó dà pé o mọ ohun tó ń ṣẹlẹ̀. kí wàá ló ṣẹlẹ̀ gangan. o fẹ́ mọ̀ ọ̀rẹ́ mi sórí bó bá délé òun báyìí ó mọ orí eruku yóò mọ ṣe lò lò lò ilé òun gbóná ilé òun gbóná ń gbóná tí ò dáa iṣẹ́ mo sì lọ ṣe wọn ò ní gbégbé gbùpé wálé ń ṣe mọ́ ń ṣe mọ́ Ah, àti pé pàápọ̀ rẹ̀ mi má jẹ́ ń parọ́ fún wọn sórí òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn ó sàn ju ilẹ̀ wàrà tó ní ogun lọ o ń ṣe mọ́ o ń ṣe mọ́ à. tó tóun ni ọ̀rẹ́ mi. tó jù bẹ́ẹ̀ lọ ni sọsẹ ẹbí mi tún ṣe wá wá èmi ti sọ fún wọn o mo ti lọ sọ fáwọn ọ̀gá mi mo ní ìlọlé ìlọlé ọdún bí mi bá sì ti lọlé ọdún kí n padà wá mọ́ n hmm, padà wá mọ́ o ẹ̀hìn bó mi mọ nǹkan tá a lè ṣe tó rí tí bá wá dábúlé tó mọ̀ pé lóko lórí ibú ni ó sì nífẹ̀ẹ́ rẹ̀ kí ni kí n bá ọ sọ fún. ìran sí lukú ìfẹ́ lukú mọ́. ẹ o ṣe mọ́. ìṣe mọ́ èkó mo wà ará èkó lè mi fẹ́fẹ́. <laughs> o rí pé level ti sẹ́yìn sí. ìwédé <laughs> ti dóge nǹkan rẹ̀ wọ̀ ọ́ lọ sí o ṣe mọ́ lọ́rọ̀ tó o dáná kò sí wàhálà ibi tá a wá lọ́rọ̀ lẹ́ǹkan. ẹ káàbọ̀ sà sà ẹ ń tún gbogbo ẹ ṣe ní sà ẹ káàbọ̀ mọ́. báwo ni ìyá yìí kàn. àwọn ti lọ ṣọ́ọ̀bù. ok kò tí ì dé tiẹ̀. bẹ́ẹ̀ ni ṣá. fàdé ránkọ́. ẹ ń bẹ lókè ṣá. so kí ni ìwọ máa jẹ kí ni o kí ló dé tíra láti jẹun ọ̀nà. how are you fàdé. bẹ́ẹ̀ mi ṣe ráìsì. n eh? bá ń ṣe ráìsì ṣá ẹ mú bínú mo ní ràn yín létí pé ṣé ẹ gbàgbé pé ìní ní lọ ìlú wa. ìgbàgbé ìnáwó bọ́sẹ̀ nítorí ṣé nítorí o balance owó ẹ̀ àbẹ́ o. ah ara ṣá o mú kàn nínú yín létí ní ṣá. èmi <laughs> náà gbàgbé reason mo fi mú òun wá nìyẹn. ah ẹ káàbọ̀ ma àìmúkunlé fún mi dákun. bá mi sáré ṣe ráì díẹ̀. ok ṣá ìwà ìtàn olè máa wá lọ gbà. yẹ ṣá ẹ ṣe ṣá àbí náà jẹun kí n bọ. títóbi rẹ ọlọ́run ọba káàbọ̀ sílé mi ẹ̀rù jẹjẹ. Wádé, wáyé tó jẹ́ wálé kókó bá kílé ṣe. I'm fine. Okay, um, Eri, um, that's my daughter. Eka Sola. Pade, so um, this is our new house, um, house help. Pade. Bó ṣe máa ń jẹun lórí ẹ̀ yes yes um, so tí bọ́sẹ̀ bá dé sí màá ní kó lọ fi rúùmù ẹ̀ ìyá wa kí ni wọ́n fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí ah, ṣòkòtò tó bá ti ju ni lọ kò lè ṣe déédéé ẹni mọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kọjá à ń tutù. bẹ́ẹ̀ màmí ọ̀rọ̀ tó bá ti kọjá à ń tutù ọwọ́ elédùn wa ni ká fi sí i àdúrà ni jẹ́ akú fún màmí. àfikọ́ lọ́hùn dídùn màrí kú ṣàánú. ń bá mi. mo dẹ̀ kékékékékéké mo sọ títí títí mo pariwo pariwo títí mo sọ fún yọmi títí títí yọmi ò dá mi lóhùn mo sọ fún òun náà ló wá délé báyìí tí ó lóhùn. màmí ẹ bá má sunkún ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ń ṣọ̀rọ̀ ẹ̀kún àdúrà ló gbà á àdúrà ní ká máa fi ràn wọ́n lọ́wọ́ báyìí ẹ má sunkún ẹjọ́ màmá torí Ọlọ́run ẹjọ́ ẹ má sunkún màmá ẹ má sunkún. àyà yóò pa àwọn àlejò wọ́n á fi ìbẹ̀rù bojo sá jáde níbi kọ̀lọ̀fín wọn. má dára rẹ láàmú èmi ni àlejò tó ń sọ. So. èmi náà ni òun nílẹ̀ tí ń dẹ́rù balẹ̀jò ojú kan ìkà ojú kan àánú èmi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ikú kan ò lè pa. àṣẹ iná ọlọ́run lèmi náà ọwọ́ ọ̀tún ìṣẹ̀dá àkọ́kọ́ tí ń gbé ikú mi alájà aláṣẹ lórí ikú àpáta ayérayé tí ẹni òkùnkùn ò lè mú wá wojú mi dáadáa o èmi ni iná ìjì afẹ́fẹ́ olódùmarè tí ọmọ aláyé kò lè bomi pa. káàbọ̀ sílé mi ò bèrèbèrè. ẹni tó fẹ́ rí ojú ìkà mi á gbé òòṣà àjòjì sórí láti gbógun ti àwọn òrìṣà àtùpá ayé bírímù bírímù èyí tí o bá fẹ́ ni kò. àti kọ́ wípé èmi kò gbọ́dọ̀ forí balẹ̀ fún ọlọ́run mìíràn tàbí òrìṣà kankan èmi náà mọ̀ bẹ́ẹ̀. wá gbọ́ o èmi ò wá bá ẹ̀jà mo wá jẹ́ kó yẹ wípé oúnjẹ rẹ ti délẹ̀. Hmm. èmi ò kí ń jẹ oúnjẹ ayé kankan oúnjẹ ọ̀run lèmi ń jẹ. ẹ̀rí olúwa. èmi ò bírímù bírímù tòró ńlá fi jọba ayé ẹni tí kò bá kíyè sára yóò parun mo là rékèrékè rẹ. yóò ti ẹ ẹ ah wájú dúró tí wọn máa tètè fún ní tight marking náà máa ṣe bọ́ọ̀ gbà ni. ẹ ṣó bọ́ọ̀kì ẹ ṣó ẹ yà sáré jù bí wáyé ṣe máa ń pè bí arìndínlá mi lẹ́kọ̀ọ́kan báyìí. òjìjí pìrì àwọ̀ ẹ̀dùn dífá fún ẹ̀dùn òjìjí pìrì àwọ̀ ilẹ̀ dífá fún ilẹ̀ òjìjí pìrì àwọ̀ ayé dífá fún ayé nígbà tí ayé ń bẹ nínú òkùnkùn mo ní kí òkùnkùn kí ó wà. Ah ta ló ń paná. àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú sì ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dí ọjọ́ fọhùn àti ọ̀run dí ọ̀run fi ìmọ̀ wọn hàn kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn nítorí ìró wọn la gbogbo ayé já ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú ìwọ ọlọ́run ìwọ ọlọ́run sì ni ọ̀rọ̀ náà mo wá pa á láṣẹ pẹ̀lú agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wípé kí ìmọ́lẹ̀ yìí kí ó tàn. Ah. Ah. ó ṣí ọlọ́run àwímáyẹ̀wò ṣe. ta ló ń bẹ iṣẹ́ ọwọ́ mi ta ló ń dí mi lọ́wọ́ iṣẹ́ mi ọjọ́ tí àkèrè dùpọ̀ bá fẹnu kọlẹ̀ ọjọ́ náà ní kọlẹ̀ pa. ẹ̀yin yẹn máa jẹ́ ọlọ́run. ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí ìmọ́lẹ̀ kó wà. ìmọ́lẹ̀ yìí sì wà ó sì farahàn tí gbogbo ojú sì rí mo wá pa láṣẹ pẹ̀lú agbára tó ní iná nínú wípé ìwọ ìmọ́lẹ̀ yìí kí o tàn. kí ló kí ló ṣẹlẹ̀ ta ló wà ń dínà ẹbẹ̀ ẹ̀ náà ẹ̀rí olúwa ah, ah. kí ló ń pa tv ah, ẹ̀rí olúwa jésù ní ìmọ́lẹ̀. you ṣẹlẹ̀ nínú ilé mi yìí tó jẹ́ pé ọlọ́run má jẹ́ kí n rí wàhálà wàhálà bíi ti bá ọ. ó ti wá kọjá ẹ̀kọ́ téèyàn ń bò mọ́ra bí àìsàn. irọ́ ni. ṣùgbọ́n kọ́ máa ń sọ wípé àti kékeré la ti ń pẹ̀ka ẹranko hmm. tó bá dàgbà á máa gbẹbọ ìrókò tó wà nílé mi ti fẹ́ máa gbẹbọ báyìí o. ìrókò bíi ti báwo ìrókò báwo bólẹ̀ gbé sí. fadérera alágbára wọn ni. Fadékìnì. gbogbo ah ó ti bà gbogbo nǹkan jẹ́ nínú ilé àti bísíǹsì bàbá ẹ̀ o àti ṣé bó orí tó ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀pù ni eh. gbèsè lọ́tún gbèsè ló ti gbogbo ẹ̀ ò ti ẹ̀yẹ mímọ́ side hustle tí mo tún rọra fi ń pa wọ́dà hmm. gbogbo ẹ̀ ti dorí kodò ó ti sú mi mi ti àwọn ọmọ tí mo fẹ́ ṣe báyìí. àti mẹ́ẹ̀ ọ́ oh! ṣé torí ẹ̀ lè ṣe pè mí yé ni ṣé wọ́n káyà sókè. ṣé mi wọn ní káyà sókè ọmọ kan ṣoṣo téèyàn bí. yẹlẹ wà wúra ara rẹ wúra rẹ sí àǹtí mi ah, ẹ ti gbàgbé pẹ́sẹ̀ ẹ sì ní gùn ẹtí mi ò ṣàdínì ah. tí mo yẹ dúró mi ìdúró lásán àti mi ojú lásán ò ṣe gbọ́ ọmọ léwé kúrò ilé ayé tá wà yìí tipátipá la fi ń gbélé ayé àwọn ah, àti mi ṣètò ilé tí wọ́n ń gbọ́dọ̀ èyí ṣe èyí ṣe bẹ́ẹ̀ léwò báyìí. gbogbo ẹ ní sùúrù má yẹ kó gbọ́ ẹ. kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ mi náà bàbá kan ti bá kó wọn débi iná ni wọ́n èmi kò fúnra mi kò ṣe àgbọ̀dá sọmọ dúró ni ṣe àgbọ̀dá sọmọ bí lọ́ba yín gba kọ́ńtrátì kan gbé kiri kan ọ̀sẹ́ni tàwọn ìyàwó gọ́ọ̀nà ojú bọ̀rọ̀ ṣe gbọ́ wọn lóye kùrọ̀ mọ́ àti mi ẹ wo ilé ayé yìí àràgbé láyé ẹ dẹ̀ túmọ̀ pé ilé ayé gan ẹ máa jagun gbé ni ẹ máa jagun gbé ni. jẹ́ kí n lọ mú kọ́kọ́rọ́ wá. ẹ ní láti mú kọ́kọ́rọ́ bí ẹnìgbè. amade èmi gan débi tó kú bá wa jọ ọdún sí èmi gan sí èmi gan máa sáré pé wọ́n lọ tún fún èmi gan iná ni mi hàn sí mi èmi gan dúró lásán. ẹ má ṣe sàṣùpárà torí pé ṣù ti mọ̀ pé gbẹ̀yìn. ju oúnjẹ yìí sa ìjọ. kí má jẹ oúnjẹ. kí lẹ mi. ìwà ìjọba ní kí má jẹ. ẹ ẹ dáàdi mo ní reason tí mo ṣe ni kẹ má jẹ ẹ jọ sá torí Ọlọ́run bá mo fi bẹ̀yìn. ṣebí gbogbo alájọ ọ̀dà oúnjẹ. ìtìrì tàti wá jẹun kan ni problem kò sí kankan tó ṣe wọ́n ní ìtìrì tàti wá jẹun bọ oúnjẹ yẹn gangan ni mo ní kẹ má jẹ ẹ jọ torí Ọlọ́run sá. tí ìtìrì bá wà ìbá wa ò kí wàá ní problem tẹ ní pẹ̀lú oúnjẹ tá a fẹ́ jẹ reason tí mo ṣe ní kán má jẹ́ ó yí ẹ ó dẹ̀ yé mi náà. ẹ̀rí lórí dúkìá ìfàdé ẹ̀rí tí wọ́n bá mọ̀ pé bóyá àwọ̀ ti yóò níbi tí a ti ń bọ̀ ìwọ lè fún oúnjẹ sílẹ̀ kó máa jẹ since um, if you feel like eating that's why ṣàfi wá sí ibà so let me eat fàdé ìwọ náà lè jẹun. ẹ àbídúnú lè jẹ fún wa nírú yín sọkún ẹ wo Ọlọ́run bá tèmi àti yín jọ ń sìn mo fi bẹ̀ yín. ẹ wá ètò máa ṣe ní kí n má jẹ náà. ẹ má jẹ sà. okay uh, um, um, um, okay. Um, nǹkan tí màá sọ ju pé ok tó bá ní kí n má jẹ uh, alright i will i will leave it eh, mi ò ní jẹ tàbá délé màá lọ màá lọ jẹun but ẹ̀yin ẹ̀yin ẹ jẹun sí bí um, jẹ. kílẹ̀ mi yóò dáàbì kílẹ̀ mi ah, ah. ọmọ ọ̀dọ̀ lásán lásán ń sọ fún yín pé kẹ́ má jẹ oúnjẹ yìí ẹ̀yin náà ò dẹ̀ fẹ́ jẹ ah, ṣé bí lélo yẹ kọ́ ọmọ ọ̀dọ̀ wà. ẹ̀yin gbọ́dọ̀ over price ẹ̀fẹ̀ gbé wá sí ibà yìí. Fadé Fadé.

mo la rékèrèkè rẹ pọ̀ torí la fi jọba ìrìn àjò àti iṣẹ́ ọwọ́ mi. má bínú Fadérẹra àkókò yóò ṣe fẹ́yàn kan bí kò ṣe fún gbogbo ènìyàn tó bá mọ̀ wípé láàrin ọ̀tá lòun wà láti má wá ìsinmi fún ara ẹ̀ bí kò ṣe bá kú fún àdúrà lọ. ó dáa yẹra fún mi kí bá lè rin ìrìn àjò mi. ìrìn àjò wo lọmọlúàbí ẹ fẹ́ fi àkókò yìí rìn wò ó ilẹ̀kùn ìrìn àjò tí o fẹ́ fi àkókò yìí rìn tìtì nítorí àwọn màlẹ́kà ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ tí wọn ò bá dẹ̀ parí iṣẹ́ o ò ní lè lọ́bì kankan. olórí ó yà mí lẹ́nu pé atọ́nà àtùpà kò lè débí ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lówùúrọ̀ bó pẹ́ bó yá á ṣe lọ́jọ́ kan. mo mọ̀ bẹ́ẹ̀ ìdí nìyẹn tí mo fi ń bẹ̀ ọ́ dákun padà síbi ìjókòó rẹ kí n bá lè ríṣẹ́ ọwọ́ mi ṣe jèbù rẹ awo olùgbẹ̀bẹ̀ sani sátani já kí ni mo gbé lọ́wọ́ tó ní kí n máa jẹ ó dàbí pé kò tí ì yẹ wò ó ránṣẹ́ sí àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ sọ fún wọn pé ilẹ̀kùn ayé ti ṣe mọ́. ilẹ̀kùn ayé ò ṣe mọ́. ṣebí àti wí fún àtùpà òun ni ò gbọ́. ẹ wò ó di àgbọ̀rọ̀ yìí bí ẹni gbàgbà ọtí báwo la ṣe fẹ́ kó àtùpà yọ nínú ìrìn àjò ẹ̀sìn tó kóra ẹ̀ sí. Ah, ah. kí ló mì síkù tó mú ẹyẹ eruku lẹ́nu ṣé ó tiẹ̀ yẹ kí n máa bẹ̀ ẹ́ ṣá ní ilẹ̀ àpótí ìtìsẹ̀ tí adániwáyé fi lé mi lọ́wọ́ àá ìwọ ọmọ ẹrú lásán lásán alójú má mọ ìran àgbà ń wò ọ ò mọ ẹni tó dúró síwájú ẹ ni. ta ni ẹ. èmi ni èmi àtùpá yóò kùkù bírímù bírímù ojú àánú mi ti farasin ti kà lókun tó bá wá bí ẹ̀dá tí bá ṣe tán dúró síbi tí o wà yẹn. àrùn ìdì àpótí tí ẹsẹ̀ rẹ̀ ò bá pé mẹ́rin ní gbé ní ṣubú gédégbé báyìí ni àwọn màlẹ́kà mi fi òpó wọn dúró tì mí ó lè bì mí wọ́. ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká lùlù ayé nítorí tí a ò bá lù ú kò sí bí a ṣe fẹ́ padà. ilé ìtìrí bẹ́ẹ̀ nìyẹn nítorí náà eléyà kọ́ àwọn tó kù lọ́gbọ́n. lè sùn kí ni ká ti gbọ́. kò tiẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìran alájà aláṣẹ ni ọ. kò wáyé kó jẹ́ wípé ìwé ẹrú lásán lásán ló máa pàṣẹ fún ọ láti sénà mọ́ ẹ̀ àà nǹkan tí ò ṣẹlẹ̀ rí ni. Ah. ṣàsìkò ló yẹ kíwọ kìíní yìí wà náà tí mo dẹ̀ fẹ́ fi mú ìwọ ọmọ yìí dánrin léni ó bà ní kò tí ì bàjẹ́ ìrìn àjò ọjọ́ mẹ́ta péré ni. ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ má bínú sí mi ojú àánú tí mo fi ṣíwájú wá sáyé ló kó gbogbo rédèrèdè yìí bá mi àmọ́ nísìn ojú àánú mi ti jìn sínú kòtò tìkà lókù tí mo fẹ́ máa fi ríran. Okay. a gbọ́dọ̀ jẹ́ kí ó mọ̀ pé àwa eléré ọmọ ni Ọlọ́run gbáyé lé lọ́wọ́ òun náà ó gbọ́dọ̀ ṣẹ̀sín. bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ àfikàsápò fi tọ́ sórí ẹnu sọ. So ìkan tó bá ṣe kí a ṣe ẹ jẹ́ a ṣe ní kíákíá. bíṣẹ́ ò bá pẹ́ ni a kì í pẹ́ṣẹ́. àpapọ̀ owó ayé dà. Ah! àǹtí kí ló ṣe yín. àǹtí kí ló kí ló ṣẹlẹ̀. ẹjọ́ mà àtọ̀dọ̀ Yọ̀mí ni mo ti wá mo ní kí n wá ṣàlàyé fún Fàdérera ni pé situation Yọ̀mí ó ń get worse by the day ni o ó ní mo ṣe ní kí n wá rí tó bá lè ní assistance tó lè rẹ́ńdà fún wa ẹjọ́. ti gbàgbọ́ yín yé dáadáa ẹ fẹ́ fi ẹjọ́ ẹni tó fẹ́ kú sun ẹni tó fẹ́ pa. àǹtí ọ̀rọ̀ tẹ̀ ń sọ yóò yé mi ọ̀rọ̀ tẹ̀ ń sọ yóò yé mi. kò lè yé yín. Ma fún ni address church kan nílùú wa ẹ gbé arákùnrin yẹn lọ síbẹ̀ tẹ́ bá ti wá débi ẹ sọ fún pé látọ̀dọ̀ mi. ok ẹ jọ sàn ṣé mo rí báírò àtìwé lọ́wọ́ yín. ah báírò báírò àtìwé. ẹ ẹ má ẹ má wulẹ̀ ṣe yọnu ẹ má ṣe yọnu màá fún yín nọ́mbà mi ẹ mẹ́sẹ̀jì mi lórí whatsapp màá wá send address yín àti nọ́mbà olùṣọ́ mi sí yín ẹ wo ìjáfara ó léwu ògiri tó dẹtí sílẹ̀ ó ti mọ nǹkan tí èyí fẹ́ fi ọ̀la ṣe o. àǹtí àǹtí àǹtí ọ̀rọ̀ yín yé mi ọ̀rọ̀ yín yé mi kódà ó yé mi ju bí tí ẹ fi òwe sọ́dẹ̀ lọ. ṣẹ̀ṣẹ̀ ibi tó bá pẹ́ lè gbé wọn lọ léènì kò bá dáa ẹ mú bọ̀ ẹ má wọ̀ ẹ kìlọ̀ mú fóònù wa kí lè gbá náà. wọ́n làwọn ń bọ̀ ṣùgbọ́n <clears throat> tá a bá ń wí tẹ́nu ò bá kí n bó àmọ́ tó bá lọ jẹ́ sí wípé ó lọ ká transfer two thousand mọ́ ẹ lọ ọlọ́run o tẹ́ ẹ kò ṣe sínú àkáǹtì mi ṣé ẹ rí ibi tẹ́ ẹ fẹ́ dààmú lọ́hùn èmi ò ní kẹ́ ẹ má lọ nítorí pé mi ò bá kọ́ ṣàdúrà fún yín. bàbá yẹn fi gbogbo ìdẹ́ sọ ilé ẹ. ẹ ní kàdúrà gbà náà tàdúrà bá ti gbà. Ah, tàdúrà bá ti gbà. ṣé ṣé kẹ́mi ó máa tàn yín bí ẹ ṣe ń wò mí òjíṣẹ́ ọlọ́run bá ní mí hmm? mana arufa kí mẹta dambulu yóò tí ẹ wá kà ẹni tó bá mọ iye obìnrin ó jáwé bò lórí hmm. èmi wòlé ọlọ́run tí mo fà á tí n bá ṣàdúrà fún yín àdúrà ti gbà wàláhì tàláhì tí mo bí láì. bàbá ẹ jẹ́ ká dúró àdúrà tàdúrà bá ti gbà bíbí tẹ̀ sọ ìkéré nǹkan two thousand ó kéré. nǹkan owó àkásẹ́yìn aládùúrà yín ti gbà ẹ ṣe transfer two thousand. kó máa pariwo má ṣe sùn má ṣe sùn má ṣe sùn sẹ́. àwọn abọ́ òṣèlú àkókò kó owó kọjá wọ́n kẹ́ àwọn abọ́ ìmọ̀lẹ́jà àkókò kó owó kọjá àwọn àwọn àwọn. Oh. Ah! What was that? I can't. Oh. What was that? bínú. èmi náà mọ̀ àfojúdi ló ṣe é bẹ́ẹ̀ ni ẹ̀yin fẹ́ fi agbára ayé kékeré tí fi bá agbára ọ̀run tèmi jà. kò sí àkókò lánàá tèmi. Ah! Ega. Ah! ẹkún ẹga ẹga dáríjì ṣùgbọ́n látẹ̀ni lọ mo fẹ́ kẹ́ jáde sí kẹ́ jó wọnú ọjà láì sínú. àtùpàyé àtùpàyé àtùpàyé

fà náà. ló tún fà wọ. alẹ́ fà paná ni. kí ni gbogbo ilé irú eré pàwọ́. yẹ kí ni. àti mẹ́tọ̀ náà. iná ìwọ ní sùúrù. bólú. gbàgbọ́. bólú kí ló ṣe é náà. gbàmígbàmí. bólú kí ló ṣe é náà bẹ́ẹ̀ náà kí ló ṣe é náà bólú. ẹ ẹ dádì. ọmọdé ọmọdé. àti mi ẹ bá ń gbọ́dọ̀ yìí. yé mo pé bá mi wá ah. àti mi ẹjọ ṣàánú mi mi ò tí ì kú ẹ ṣàánú mi. ọmọ tó ń gbọ́ yìí bí wọ́n dán fóònù o ah, òkè ariwo lè wò ó àti mi ṣàánú mi àti mi ẹ ti sì máa mi ò tún dá sẹ́jọ́ ẹlẹ́jọ́ mẹ́ta mi ò rí kankan àti mi ò rí kankan jọ àti. Késárì fún Késárì iye ẹkùn òjíṣẹ́ náà ni wọ́n jẹ́ mo ló jíṣẹ́ ni wọ́n jẹ́ àtùpà ayé lẹ́yìn náà mo Ọlọ́run kó yá tètè tán kó tán sínú ayé wa tòrókùnkùn ṣúyè oṣù ayé òkùnkùn lami gbé kíyèsí kíyèsí kíyèsí má ṣe sásùn para o mo ní kò kíyèsí kíyèsára o kíyèsí má ṣe sàsùn para torí tójú tí yẹ lápárò. bóyá orí ọ̀fẹ́ lápapọ̀ jẹ́ kí orí ọ̀fẹ́ tí jésù kristu olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kò sọ̀kalẹ̀ bí àdàbà kó má lè béèrè rẹ̀ gbogbo ti jésù kristu ilé ayé arákùnrin yìí gbogbo ìdíkẹ́ fi kú ọmọ ṣe gbogbo ẹni tó bá bá lórúkọ jésù olúwa máa bá a lọ lórúkọ jésù kristi èso ẹ̀ṣẹ̀ kò ní sí fún ọmọ ilẹ̀kùn àánú tó ṣí ló ṣí fún títí ayérayé láti wákàtí yìí lọ bẹ̀rẹ̀ sí ní rìn nínú ọlá bẹ̀rẹ̀ sí ní rìn nínú ògo láti wákàtí yìí lọ nítorí pé ó ti ta ọlọ́run ẹlẹ́dùnmarè wá ó yá bẹ̀rẹ̀ sí ní gbégbá ọpẹ́ láti wákàtí lọ bẹ̀rẹ̀ sí ní gbégbá ọpẹ́ orúkọ jésù kristi ó jẹ́ ìgbàlà fún ọ nítorí tó o ti ṣe yìí àmì tí máa ń farahàn lẹ́yìn àmì lórúkọ jésù kristi kó farahàn nínú ayé rẹ ní ìkẹyìn ohun gbogbo kó gbégbá ọpẹ́ ńlá sí ọlọ́run ká láyọ̀ ká lè máa yìnyín ọlọ́run tiwa ògo ọlá ẹwà ọlọ́run aláàyè láti wákàtí yìí lọ kó búyọ nínú ayé ah, rẹ kí ayé kó lè mọ̀ pé ẹ̀yin ni Ọlọ́run ẹ ṣe torí pé ẹ ti gbọ́ ògo ni forúkọ ilé òkú Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. méje. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. bẹ́ẹ̀ ni ìwọ dání ìwọ dánú ìwọ wo ní dún mọ̀wúrú mọ̀wúrú báwọn ti ń bẹ nínú ilé yìí òyà bọ́sà kọjá fojú rinjú. má dára rẹ láàmú. òsírí. àrùjíyàn. wá pé. òjò bíi ìṣẹ́tọ́ tó fẹ́ dà torí pé iṣẹ́ tá a bá rán ikọ̀ wọ́n sọ pé kì í papọ̀ èmi ni èmi lò kùtùkùtù yẹ̀kú èmi lọ pa mẹ́rìndínlógún òṣèlú tó kọjá fi kúra mo ní kó kẹ́rù rẹ kó kúrò nínú o yé dà wọ́n láàmú mọ́. ó di ọlọ́jọ́ gbòdú. bẹ́ẹ̀ni àwọn ọjà wo lọ àwọn ọjà wo lọ. awo a máa gbé awo mi torítorí. awo a máa gbé awo mi torítorí èmi ni. lẹ́ẹ̀ni náà ní ìgbé ọ. bẹ́ẹ̀ni èmi lò kùtùkùtù yẹ̀kú èmi lọ pa mẹ́rìndínlógún òṣèlú tó kọjá fi kúra mo ti tọ́ ti ń gbẹ̀mí rẹ. wàá pe òjò mi ò ṣe tán tí dà kódà yìí ti rọ̀. ẹnu rẹ ti wà bẹ́ẹ̀ ni. èmi náà èmi ò bùtùbùtù yẹn pé mi ò méjìlélógún ṣe sọ bẹ́ẹ̀ kò ṣe fi. gbẹ́nu ẹ ẹ gba ayé èmi ò bùtùbùtù yẹn. ẹ fi da lára yá. ẹ ẹ atakẹlẹ fàjà ló dé dùn rafa kọlẹ ẹsẹ lọgbọlọ àdúrà gbogbo kan hàn mọ bàbá rí wọn ní dìbò lọ́wọ́ bàbá bá ìjẹmùtí lọtí òun àti lómi kò pẹ́ bọ́lá kankan ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ah mo pé ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ah. Ah, ah, ẹ dákun. Àtàkàlàmọ̀dà ló dé gbọ́. Àtàkàlàmọ̀dà. Àtàkàlẹ̀ sùpọ̀ bọ̀. Àtùpà ayé. Àtùpà. Àtùpà àtùpà ayé àdúpẹ́ fún ọlọ́run ọlọ́run lẹ́dùnmarè ọba mi àdúpẹ́ fún ogun tó ti wá ṣẹ́ náà kò ní gbórí mọ́ lágbára ọlọ́run olúwa ṣeun ẹ ìgbà wo ni wàá fẹ́ máa lọ lé báyìí. Ah, màmí ń padà lọ sílé kẹ́ẹ̀ èmi ò padà lọ sílé mọ́ èmi ti darapọ̀ mọ́ wọn nílé ìjọsìn mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣiṣẹ́ fọlọ́wà. Ah, ah. ṣé bí wọ́n kàn gbé wá sí ìbàyìí pé kó wá gbá òsàn tó pé e ni kí lóde tó wà ní lọ́lé mọ́. bẹ́ẹ̀ ni màmí ẹ rí sọ lóòótọ́ àmọ́ ẹ má gbàgbé pé nígbà tí wọ́n gbé mi wọnú ilé ìjọsìn ọmọ ìyá gbígbé òkú ni wọ́n gbé wọnú ilé ìjọsìn yìí ibi ìbáyìí ni ọlọ́run ti fi ọwọ́ kàn mí tí ó dẹ̀ jí mi tó dẹ̀ sùn mí di àlàyé ó wá yẹ kémi náà fi ẹ̀mí orí ẹ̀ hàn ìdí nìyí tí mo ṣe pinnu wípé èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣiṣẹ́ fún wa. Hmm. ṣọ́ọ̀ṣì tó wà lọ tẹ́lẹ̀ nǹkan. mami ibi gbogbo lọ́lọ́run wá ṣe bọ́ọ̀lù kan náà lájọ́ ń sìn ọ̀nà tí a kàn ń gbà pẹ̀lú kan yàtọ̀ ẹ jẹ́ kémi wà níbẹ̀ mo fẹ́ràn ẹ̀ nígbà. Hmm. olúwa tóbi lọ́ba wọ́n ní kékeré inú ọ̀rọ̀ ọlọ́run kò ní lọ láìṣe fẹ̀kàn tẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ náà ti jáde sí ẹ wípé ìránṣẹ́ ọlọ́run ni iṣẹ́ ọlọ́run ló máa ṣe àmọ́ bàbá ẹ̀ kọ̀ ó fà kékọrí olóhùn mi gbà ìjọ tó wá fẹ́ gbé ẹ lọ sídìílé yín láti lọ forí balẹ̀ láti lọ ṣe ìṣẹ̀ṣe ìjọ náà ni bàbá ẹ̀ jáde láyé lásìkò náà lèmi kó dẹ̀ sí wù ẹ̀rùn wípé ọ máa ṣe nǹkan tó bá wù ú àdúpẹ́ sọ́nà. mami bíbélì náà sọ o ní kínkín nínú ọ̀rọ̀ olúwa kò ní lọ láláìṣẹ bí adúpẹ́ fún náà tí ó dá ẹ̀mí mi sí tí ó jẹ́ kí ojú wa mọ ọ̀nà tó tọ́ wa sọ́nà adúpẹ́ fún ọlọ́run á fi oríjì bàbá mi lọ́kàn rẹ̀. àmín o. adarí ẹ̀ṣẹ̀ wọn ṣọwọ́. àmín. kò ní bẹ́ẹ̀ ṣe wọn wò lára wa. àmín. títí dórí àbọ̀mọdọ́mọ. mami àbí ẹ̀yin náà máa darapọ̀ mọ́ wa. ẹ yọ̀ǹda èmi ọlọ́run kan náà ni gbogbo wa jọ ń sìn àmọ́ fèmí sílẹ̀ nídìí ìṣẹ̀ṣẹ̀ mi kébì máa bá ṣẹ̀ṣẹ̀ tèmi lọ. èmi mọ̀ pé tí àsìkò yìí bá tó ọlọ́run máa capture heart tẹ̀yìn lọ. tó bá fẹ́ jẹ́ ọ̀ṣàká nù wa kó jẹ́ ọ̀ṣàká ẹni tó bá dẹ̀ fẹ́ jẹ́ òṣoko kó jòṣoko ẹ má jẹ́ ká ṣe ní alámúlùmálàmọ̀ mo gbàládùra pé ní ìkẹyìn ohun gbogbo a ó jọ fi ìjọba ọ̀run ṣe èrè jẹ ẹkúnlẹ̀ jẹ́ ká gbàdúrà jẹ́ ọba jésù kristi máíkẹ́lì mímọ́ sí ọlọ́run tiwa. atuba, àtùpà ayé. yeah. ló wà ní wàlúùbọ̀lì ká ní sùúrù kí ló ń ṣiṣẹ́ náà onípo ní sùúrù ní sùúrù ẹ ṣàkóso ní mọ́tò ẹ onímọ́tò ẹ Kasali Kasali wo mo ti send àwọn kan sínú àkáǹtì yẹn sí báwa ṣe lọ yẹn àlùfáà pamọ́ síbi kan ah. so tọ́lọ́wọ́n ti kó wáyé ní orílẹ̀ àwa pè é náà padà wá but for now àlùfáà síbi kan ni wọ́n kọ́ síbẹ̀ ti yẹ sí bàbá ṣe ń jáde wọn náà ti gate kó máa lọ ní o ẹ àmì ìṣẹ̀lẹ̀ sí. ojú òní tí wọn ọgá rẹ. àmì Ọlọ́run. bí gbogbo yín ṣe wà ní mọ́tò yẹn ó yá ìbọ́lẹ̀. Ah, ọmọ ti dẹ́yìn wa ah, ọmọ ti dẹ́yìn wa máa yẹ. bíbí wọn láwọn ní gbogbo eléyìí. wọ́n ní kẹ́ bọ́lẹ̀. dadi mọ mi mo dẹ̀ sọ fún pé kẹ́ má jẹ́ ká sàlùsí ṣé ṣé tí wàá rí sí ṣé ìmọ́lẹ̀ kókó ò lè forí balẹ̀ fókùnkùn láéláé kò ṣeé ṣe ẹ ṣé tí wàá rí báyìí ṣé eré lè ta wá ṣe yìí gbọ̀ngàn la fi kú ah. ṣé rí wíwọlé tá à ń wọlé lọ yìí òkun la fẹ́ lọ jà tẹ́ bá ṣe tí wàá mọ́lẹ̀ ẹ má wùjú ẹ rárá nítorí aṣọ tó gbé wọ̀ aṣọ ìdájọ́ ikú ló gbé wọ̀ ah. ẹnikẹ́ni tó bá dẹ̀ wojú ẹ̀ tó nítọ̀wọ̀n bá ya wèrè ó lè kú lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni dáadé ẹ ṣàjọ torí ọlọ́run tẹ́ bá ṣe bọ́lẹ̀ ẹ̀ báyìí mọ̀mí ẹ má wojú ẹ̀ tó bá tiẹ̀ ń dá yín dúró ẹ má dúró ẹ má wojú ẹ̀. ẹni tó wà nínú ẹ̀ tó ń pera ẹ̀ lára òun ṣé ó lè sá mọ́ lọ́wọ́ ni mo ní kẹ́ bọ́lẹ̀ ó yá ẹ wọnú ilé lọ. ìwà burúkú ẹ̀yin méjèèjì àti inú oyún ló yẹ kí ti pa ìwọ dànù ìwọ àìmọye iṣẹ́ ìfà tí mo yọ̀ǹda fún ẹ ṣùgbọ́n ojú ìta ló fi ríran ò fojú inú ríran ẹ torí ọkùnrin tẹ́ ẹ̀ mú bèmi àti ẹ ṣe jẹ́ ẹ ń sọ̀rọ̀ òdì sí ìṣẹ̀dá mi lẹ́ni tó jẹ́ pé àtijọ́ kọ ìpè kan náà látòdì ọ̀run wá ẹ wá fi ìwà ìkà ìwà apààyàn tó ń gbénu yín ẹ fi da ìpín wa rú. àyà yóò bá àwọn àlejò wọn á fi ìbẹ̀rù bojo sá jáde níbi ìkọlọ́fín wọn. báà ló ṣe. jọ̀wọ́ mo bẹ́ẹ̀ ni àmọ́ mọ̀ àmọ́ mọ̀ ọgbọ́n tó sọ fún wa ní ìjọ. irọ́ kì ṣe bẹ́ẹ̀ nǹkan tá a tún gbọ́ ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. ẹ má bínú sá ọ tí mo torí ẹ̀wà rẹ nínú pé ọ̀rọ̀ oyún ìyàwó mi ó ṣàlàyé fún mi the last time ọkọ tí ìmọ̀ràn tẹ́ gbà wá tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó bí mi náà lẹ́rù ayẹ̀ fi dọ́gbọ́n sí i ṣùgbọ́n màá tún wá ní ẹlẹ́ẹ̀kejì ńsìn yìí ó tún ní ẹ sọ same thing yẹn náà ah, bó ṣe wá sọ fún mi ah, ó dá ní sùúrù kékeré mi náà dọ́dọ̀ wọn kí n bè lọ́wọ́ wọn ọ̀nà tó bá gbà tó fi rí bẹ́ẹ̀ bóyá ẹ lè ṣàlàyé fún mi sí. bẹ́ẹ̀ ni ó tóbi lọ́ba ọlọ́run ọba ti tóbi ní ọlọ́run ọba ọlọ́run kì í fara pamọ́ jẹ àwọn ènìyàn tiẹ̀ níyà bẹ́ẹ̀ ni irọ́ sà mo fẹ́ bi ní ìbéèrè kan ẹ jọ ǹjẹ́ ẹ lè sọ fún mi ọ̀nà àti pawolẹ́tọ̀ kó tó di pé ìyàwó mi lóyún àwọn bólẹ́ ti béèrè fún ọmọ. Eh, lóòótọ́ sà á eh, rin àwọn ìrìn àjò kan sà nítorí nígbà tó di pé eh, ojú ọ̀la mo pọ́n ìgbà àti ìyàwó mi àwa òfin kí ni kan tí a lè ṣe hmm. àṣà àsáré àwọn àjò hmm. níbi àjò tá a wá sáré ẹ̀ ni bàbá ti sọ fún wa wípé ìyàwó mi máa ní oyún ó bẹ̀rẹ̀ sí lóyún nìyẹn tọ́mọ yẹn bá ti lè dé sáyé ọ̀là ti dé nìyẹn hmm. so ibi ẹ̀ mo gbogbo yá mo sọ fún òun náà mo ṣó ṣàlàyé fún yín ibi ẹ̀ mo gbogbo yá ti àmì. kábíyèsí kábíyèsí kábíyèsí Elédùmarè sáà ibi tẹ́ ti gbà ṣe mistake nìyẹn o ọ̀nà tẹ́ tọ̀ ọ̀nà ìparun ni bẹ́ẹ̀ ni sà ṣe rí ìgbésẹ̀ tẹ́ gbé ibẹ̀ lẹ́tí kòkù yẹ́nì tí ìyàwó yín bá bí ọmọ tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn ẹ máa ní ọlá ẹ máa ní ọlà ẹ máa ní ọrọ̀ àti tẹ́ bá nífẹ̀ẹ́ owó tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín tẹ́ ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run nìkan lẹ́ẹ̀ máa jẹ́ kọ́mọ ìwà torí pé ọmọ ìparun ni ayé ìparun dẹ̀ ló wà. nǹkan tó fàtàbí ṣe ohun tá a ṣe nìyẹn a kì í ṣèkà fadé a kì í ṣèkà jọ dáríjì wá. èmi náà mọ̀ torí ẹ̀ ni mo ṣe fi ojú àánú síwájú tí mo fi ìkà pamọ́ kí wọ́n má bàa ráṣírí mi ṣùgbọ́n ẹ torí àìmọ̀kànmọ̀kàn yín ẹ fi da ìpín èmi àti olólùfẹ́ mi látòde ọ̀run rú ṣùgbọ́n o èmi lẹ máa ráyè mọ́. Ah, kókó tó ẹ fún mi lámùrè wòlíì ah! oníṣẹ́ ìyanu. agbára nínú ogun ọ̀run mímọ́ mímọ́. adìọ ní àmòrí agbára. ìràwọ̀ dídán ti òwúrọ̀. kí ẹ̀mí àwọn wòlíì kí ó máa sìn ọ́ lọ. kó o lọ láyọ̀ kó o sì bọ̀ láyọ̀ ọlọ́run ìjọ mímọ́ kó dáàbò bò ọ́. àwọn wòlíì kò sùn ọ̀dọ́. bẹ́ẹ̀ni. oníjà kìlà ìjà olúwa ọba ṣẹ́gun wá ṣẹ́gun ọ̀tá fún wa já kìlá ìjà wa pọ̀ mọ́ra sókè pẹ̀lú aleluya onímájẹ̀mú onímájẹ̀mú onímájẹ̀mú. iná tó ń wò. òkùnkùn bírímù bírímù ayé àwa ni àpótí ìtìsẹ̀ bírímù bírímù olódùmarè. àṣẹ iná ajónirun. àṣẹ iná májẹ̀mú pẹpẹ àánú kó dá àṣẹ padà sí ẹlẹ́nu. mo fi orúkọ jésù kristi ọ̀gá ògo mo fi sọ àṣẹ inú ẹ̀yìn ẹja aláìlágbára. nǹkan tí ò ń dá sí kò kàn ẹ́ rárá rárá jẹ́ kí n kọ́kọ́ yanjú tiwọn náà àbọ̀ wá bá lọ̀rọ̀ tiẹ̀ olúwa dúró wò wá yóò gbà wá là lọ́wọ́ ayé michael mímọ́ gbé dáre sókè láti ṣẹ́gun fún wa láti ṣẹ́gun fún wa láti ṣẹ́gun àwọn ẹni bí yóò gbé ọwọ́ rẹ̀ sókè ó gba olúwa gbọ́.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 Jésù Kristi kí ó wọnú ilé ìwà. Táyé ọlọ́ọ̀kọ́ yìí. Olúwa tó le tí ó sì lágbára. Olúwa tó lágbára lé ogun. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo sì wọlé yìí wá. Ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun náà ni ọba ògo lẹ́yìn àti lẹ́lẹ́. Àmín. Yomi, kò bá má jẹun kò bá má jẹun ló máa dá má jẹun ìrìn àjò ayé wa lọ. ṣùgbọ́n mo gbà pé bí mo ṣe yàn wá nìyẹn àmọ́ o àtùpà bírímùbírímù mi ò lè tọwọ́ èèyàn kan kú láéláé mo yọ̀ǹda ara mi fún yín láti gbèsè e ṣùgbọ́n ẹ̀mí mi ti padà lọ sọ́dọ̀ àwọn ẹlẹgbẹ́ mi lágbèdè méjì ayé òun ọ̀run. olùjọmí ah, mú ẹ ṣe alágbára náà àwọn ọ̀run ẹ ṣe ọba tí ọkọ àti ìyìn yẹ ẹ ṣe ẹ̀yin nìkan lè má jẹ́ ọlọ́run wa lọ nítorí lẹ́yìn yìí kò sí ọlọ́run mìíràn mọ́ alágbára ayé kankan ò lè bá yín dọ́gba ó ṣí ọlọ́run ó ṣí ọlọ́run ó ṣí ọlọ́run àtúnká má bínú sí mi má bínú sí mi pé mo bá má jẹ mú ìrìn àjò àti wáyàwá méjèèjì jẹ nítorí ti darapọ̀ mọ́ ìjọ Kristi ọ̀gá ògo ìránṣẹ́ Jésù Kristi mo ẹ̀sìn mo ti darapọ̀ mọ́ jòrí mọ́. I'm sorry. I'm sorry. Ah! Mommy. You are sure. I'm not going to one more time. Ah! Ṣé o lọ́wọ́ lọ́wọ́? Ṣé o ṣe? Ìtàn ń gbé. When you had the opportunity to choose between saving the world and becoming wealthy. You chose to save the world. Ẹ̀rù pé tí ẹ bá bímọ yẹn a ẹ́ pépé ẹ máa And look tí owó ẹ lọ́kọ̀ọ́ ṣùgbọ́n torí pé tí ẹ bá lọ́kọ̀ọ́ jù àrí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. ló máa ń mú owó látara sínú ìgbìmọ̀ ọ̀hún. ẹ fàyè gba ọmọ tó máa bá yín jẹ ìdí rèé tí ọlọ́run ṣe fi ọ̀nà àti ìkọ́lé sọ́wọ́ àtúmọ̀ else ẹ bá ti dẹni àbíbí you have been far gone by now. I just wish, I wish that I will not go. Well, from the kind of good heart you have, she thinking about saving humanity first. Kí kí ni ọ̀rọ̀ kọ́ bí wọ́n aláìṣe àti wípé ìwọ̀n ìgbọ́n àṣà máa ń gbé ó ṣàmà dúpẹ́ ó ṣàmà dúpẹ́ ó ṣàmà dúpẹ́ ó ṣàmà dúpẹ́ ta ó bá mi lára ga. Jésù ní lẹ́ ayé rẹ̀. Ṣọ́fẹ́ gbọ́dọ̀ mi ò ní owó kankan tí mo máa fún ẹ mi ò ní ni mo dẹ̀ sọ yẹn million naira ó dùn lẹ́nu ẹ̀ tó bá wú ẹ kó leak video àbí pictures whatever mi ò ràn ẹ mọ́ èmi kò máa leak out conversation wa a máa pọ̀ tá a máa lọ sẹ́wọ̀n kò sí ìkọ̀kọ̀ tó máa ṣe eight million kọ́ eight hundred million ni. bravo well done well done so o ti plan against mi abi. o ti strategize bó ṣe máa kó bá mi àbí ìwọ tó yọ sí ìwọ. kí ni gbọ́dọ̀ jáde. nǹkan tí máa ṣe fún ẹ ó máa regret. kí ló fẹ́ ṣe kí ni o fẹ́ ṣe kò sí nǹkan kan tó máa ṣe fún mi wo ìgbà kan ló máa kó mi láyà jẹ o ó rí pé mo ti da bọ́ọ̀sì dànù ẹ̀gọ́ ò sí nínú orúkọ ẹ mọ́ Abíọ́dún wojú mi èmi ò ní owó kankan tí mo máa fún ẹ mi ò dẹ̀ ní nìyẹn mi ò bí ẹ bá wì ajá mo mo tiẹ̀ fún lọ́mú ó mo tòjú ọ̀yà kí mọ́lẹ̀ ìwọ ní fámìlì tó ń protect. dùnà kí lélẹ́ẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó tá à ń sọ owó ni kókó kí lélẹ́ẹ̀ ní í ṣe é sí. kí gbọ́dọ̀ kí ni ò ní ṣe kéde oníṣẹ́ ìwọ protect family ẹ èmi ní kí n má ní family èmi ní kí n jù sáyé èmi ní kí n má lọ́kọ. wo bí mi ò ní ọmọ ọmọ bóyá mo fẹ́ fi ẹ ṣe second wife. mi ò ṣe ah. ìwọ tó bá wọ ẹ̀kọ́ ṣe mi ò ṣe ìwọ ò ṣe mo bá ṣe tenth wife àbí tenth husband mi ò ṣe bàbá yé mi jẹ bàbá yé mi jẹ. o ti provoke mi o eh, o ti provoke mi o kí ló ní fẹ́ ṣe kí ló kí ló ṣe gbọ́dọ̀. ta ló fún ọmọ ìlú yìí bẹ́ẹ̀ ń wò mí èmi ò lè fún yàn lóyún. tí ìwọ bá ti lè fún mi lóyún á jẹ́ pé wèrè pupa ìlú fún lóyún ni. a ah, kò lè jẹ́ mi tẹ bá rá àwọn tí mò ń gbé <laughs> madame nǹkan fẹ́ fi ṣe sampo ni. níbo ni nọ́ọ̀sì. apá apá ni o. èmi kọ́. apá ni o. ọdún ọkọ mi nìyẹn. Yep, that's me. You're probably wondering how I ended up in this situation. ẹ jọ kí lorúkọ yìí. òfò. ẹ òfò báwo. ẹnu ò ní àpèjá òfò lẹ́nu ẹja nù when I was a small mo like orí ẹja gan màá ti gbórí ẹja mi tí màá ti gbà báyìí màá ṣe gbogbo ẹ ló fò dànù. mọ̀mísí àwọn gangan lọkọ mi. nígbà wo ọ nígbà tẹ ti fi ojú ojú tẹ fi pè rẹ wèrè ìjọ òkòkò ló fẹ́ já. ṣé tẹ́lẹ̀ ṣé mi ṣé mi ìwọ mi nìkan kò ní ìjà má get angry I'm gonna. come and you don carry me go where I no. You don't know where they go. Hey, no, my dear, you don't have to be rude. Kile Hey, Josa. Yo, Baniso, I'm talking to my mom. That's my baby. Eh, eh, But tó fi lọ school tèmi nìkan dá to keep company mi ni. So you kí n ma la pé mo dá wà ni. Àwọn ọkùnrin tí wọ́n ń ta sí wọn mọ̀ wá responsible. Àìrìn jìnnà ọ̀la ẹ̀rọ abúkẹ́ ọ̀kẹ́rẹ́. Béèyàn bá dẹ̀sà òkè. Hybrid lè. Ó lè do it ẹyẹ lábẹ́ ìwé tí ń jó àsòǹtò. ṣé o ti rọ́kọ̀ ni. that because they really your driver. ìwọ.